ìbà ọlọ́run ìbà ènìyàn ìbà olódùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé ìbà rẹ lónìí ọba lèwí lè ṣe ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ nínú ọ̀fìn ajúbà rẹ lónìí o kábíyèsí olódùmarè ọba àjíkì ọba àjíkẹ́ ọba lọ́jọ́ gbogbo kábíyèsí rẹ olódùmarè ajúbà rẹ lọ́jọ́ tòní o ajúbà gbogbo ẹ̀yin àgbààgbà ló tún fẹ̀ ajúbà yín lónìí o ìbá gbogbo ẹ̀yin gbarúmọlẹ̀ tẹwà ajúbà onílé ajúbà àlejò ajúbà gbogbo yín pátápátá lónìí bí ó ṣe ṣe fún wa o ẹ̀yin ìyá mi òsànga ìbáyín lónìí o ẹgbẹ́ ọ̀gá òbu apọ̀ bí ìyẹ̀pẹ̀ rẹ̀ atẹ́lẹsìn kò lójú atórí ẹni tí ò sí wọn ṣe ìbàrẹ̀ lónìí o ajé òkúkúlùsọ oníṣọ̀bòjì ìbàrẹ̀ lónìí o olókùn sẹ̀mí adé ajúbà rẹ lónìí o ẹ gbogbo ẹ̀yin gbarúmọlẹ̀ pátápátá ajúbà yín lónìí o ẹjọ́ ṣeéṣe fún wa àdáṣe níhun wọn ìbò gbúdọ̀ ọ̀hún nìyàn èmi alájà Kudirat omi aládùn tí mo jẹ́ yèyé àlà fún gbogbo Kwara State ni mo tún kí gbogbo yín pé ẹ kú àmójúbà mi o gbogbo yín pátápátá tẹ́ ṣe ń wò mí lénìí tẹ́ gbọ́ mi níbi gbogbo tẹ́ ti ń gbọ́ mi àjíǹde ara yín ò máa jẹ́ o àìsàn burúkú ò ní fara yín ṣe gbùgbé o ẹ̀ẹ́lá jẹ́ náà ẹ̀ẹ́lá jẹ́ lò ajé àfilé yín ṣe gbùgbé ọdún tó ń súnmọ́ wa táwa náà súnmọ́ yìí kò ní kó yín lẹ́rù lọ o kò ní gbẹ̀mí yín lọ o ẹ̀ yín sọdún o gbogbo rere tẹ́ ń wá lọ́dún tó kọjá tẹ́ ẹ̀ ẹ bá pàdé nínú ọdún tuntun tá a fẹ́ mú yìí o ọdún yìí yóò dùn re fún wa o tẹrú tó kó gbogbo ẹyin ti di tẹ́ ẹ ti gbọ́ mi lẹ́yìn àdúrà yóò gbà o àjọ láṣepẹ́ o olóńgbòdá yóò nílù fún wa o ẹ̀mí wa ó gùn o gbogbo àwọn ọmọ wa pátápátá wáyàn wáyàn dúró sí ẹ̀mí wa o àárí bá ti ṣe àárọ̀ náà gbé gbà ọdún yìí adùn rè fún wa o èmi alájà Kudirat omi alájù náà ni mo kí gbogbo ilé pé ẹ kú lé o ẹ ṣeun mọ̀mọ́ ẹ kú òrin àti àárọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta tá a bá ti ríra wa tó bá ti tọ́jọ́ méjì àbọ́jọ́ kìíní àlẹ́ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ mẹ́ta lákìín ẹ ṣe mọ̀mọ́ àdàkí gbogbo ẹ tí ẹ ń wò wá náà ẹ adúpẹ́ lọ́wọ́ yìí o ẹ ṣe gan-an o àmọ́ lóore o torí tí ẹ̀yin tẹ́ ẹ̀ bá dúró tì wá tẹ́ ẹ̀ bá fọ́lò wa tẹ́ ẹ̀ bá máa wò wá kò sí ẹni tá a fẹ́ máa sọ̀rọ̀ fún àdúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹni tẹ́ni ká dúpẹ́ lọ́wọ́ mọ̀mọ́ àti dúpẹ́ lọ́wọ́ mọ̀ á tún dúpẹ́ níṣojú gbogbo yín náà àdúpẹ́ o gbogbo ẹni tẹ́ wà lamẹ́ríkà ẹni tẹ́ wà ní US ẹni tẹ́ wà lamẹ́ríkà gbogbo ẹni tẹ́ wà káàkiri gbogbo àgbáyé tẹ́ ẹ ní kákí mọ̀mọ́ wípé mọ̀mọ́ ṣe o gan-an o àti gíṣẹ́ yín o àti gíṣẹ́ àti gíṣẹ́ àti gíṣẹ́ àti gíṣẹ́ yín ẹ̀yin àwọn ọ̀rọ̀ tí a ń sọ bọ̀ òun náà ni a tún máa padà sí lọ́jọ́ tòní torí àwọn èèyàn pè mí pé Kẹ́hìndé Abíọ́dún ọ̀rọ̀ lórí orí tí a ń sọ tí a sọ àmọ́ tí ìfẹ́nu ẹ̀ kò sí kan mọ́ ni à ọ̀rọ̀ orí ó kúrò nínú nǹkan téèyàn á sọ tó a wípé ẹ sọ láàárín ìsìn síṣẹ́jú kan tẹ́lẹ̀ kúrò níbi bẹ̀ rárá o nǹkan tó pé ọ̀rọ̀ orí ọ̀rọ̀ orí orí ní agbára ìṣẹ̀lẹ̀ kan Eh, lẹ́yìn ìgbà tá a kúrò eh, lórí ètò tán hmm, ìṣẹ̀lẹ̀ ńlá ni eh, adẹ̀ sọ fún yín torí ẹ̀ la pé kí o gbọ́ àwọn ènìyàn ká mọ nǹkan tó yẹ ká fi bọ orí wa ká mọ ìṣẹ̀lẹ̀ ẹ̀ gbọ́ pé ó dẹ̀ lọ tán ọlọ́dẹ ṣàánú rẹ̀ ó ṣàánú o ó ṣàánú gidi gan ẹ̀wọ̀n ní ká dúpẹ́ lọ́wọ́ mọ̀mọ́ ẹnìyẹn ní ká dúpẹ́ o pé ọpẹ́lọpẹ́ pé òun bọ orí wípé òun bọ orí mọ̀mọ́ ó bọ orí nígbàtí ní kó bọ orí ó wá bọ orí tán ọjọ́ kejì ó jáde kú ònulé bó ṣe jáde kú ònulé níbi tí ní pálọ̀ rẹ̀ pop ó dẹ̀ ya wọ ó dẹ̀ ya lulẹ̀ ó dẹ̀ ni o ó sùn sórí àga ó àga tó sùn ní òun kàn ní kúrò ń pálọ̀ o kó òun kàn wọ yàrá òun gbogbo pop pálọ̀ gbogbo ẹ̀dẹ̀ ìyanu ó dẹ̀ ya wọlẹ̀ àwa ni kò wá bọ orí ni sẹ́wọ̀n wípé bó ṣe máa bá lọ nù àwọn ò bá lọ mọ̀mọ́ ẹ kọ́ wa mi ṣàdúrà fún gbogbo àwọn tó wà yìí pé orí wọn ò ní gbàbọ̀dẹ̀ ẹ bá mi ṣàdúrà fún wọn. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń ṣíà prógráàmù yìí ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dẹ̀. àmín àmín àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ gbogbo ibikíbi tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ ń gbé ṣẹ̀dá yín lọ hmm. ẹ ti máa kúrò ń bẹ̀ tán ká burú tó ṣẹlẹ̀. àṣẹ àṣẹ àṣẹ ìṣẹ̀dá yín ò ní gbé yín lọ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ tuntun yìí ayọ̀ lẹ́ẹ̀ fi ṣe é. àṣẹ ẹ ń wò mí tẹ́ ń gbọ́ prógráàmù mi

tó fẹ́ yín dénú tó fẹ́ gbogbo wa náà dénú ọdún ayọ̀ lájọ ṣe pàtàkì àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ pẹ̀lú ìdùnnú bẹ́ẹ̀ ni yóò rí o. àṣẹ àṣẹ àṣẹ ẹ ṣe mọ̀mọ́ mọ́mọ́ níbo la fẹ́ lọ lọ́jọ́ ti tòní à ń sọ̀rọ̀ lórí orí kí lẹ tó fẹ́ nípa orí lọ́jọ́ ti tòní kí fẹ́ ká mọ̀ nípa ìṣẹ̀dá wa kí fẹ́ ká mọ̀ nípa rẹ̀ mọ̀mọ́ nǹkan tí èmi kàn fẹ́ ṣàlàyé fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi tẹ́ bá wà tẹ́tí gbọ́ mi lẹ́nu ó ní pé láì tiẹ̀ sọ fún èèyàn yẹ kéèyàn mọ̀ pé ìṣẹ̀dá èèyàn ló ṣe kókó orí èèyàn téèyàn ń bá ń bá téèyàn bá ń bá ní gbólóò ní gbogbo ìgbà hmm. òrìṣà ńlá kan ní nínú ayé èèyàn ìṣẹ̀dá èèyàn ń ló ṣe kókó hmm. ẹ mú orí yín ní ọ̀kúnkúndùn hmm. ẹ mú orí yín ní kókó ẹ bá ẹ̀dá yín sọ̀rọ̀ ohunkóhun tẹ́ bá fẹ́ jẹ́ láyé ọwọ́ orí ni ẹni tí ó bá dádé orí ló wà o. bẹ́ẹ̀ni. ẹni tí ó bá ṣe rere láyé nu orí ni. bẹ́ẹ̀ni. ẹni tí ó ṣe kan yòókù ìṣẹ̀dá ẹ̀ ló wà o. bẹ́ẹ̀ni. orí wa ò ní gbà bọ̀dẹ̀. àṣẹ ìṣẹ̀dá wa ò ní gbà bọ̀dẹ̀. àṣẹ àṣẹ àṣẹ. gbogbo ibi tó ti yẹ ká máa náwó àníbá wọn náà rà á. àṣẹ àṣẹ àṣẹ. ìṣẹ̀dá wa ò dẹ̀ ní láàrin fẹsẹ̀ sí. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. lọ́jọ́ sọ pé èèyàn wọn ṣe gbogbo ẹ̀ náà nísì ẹni tó rí ẹ̀ ò ní gbà bòdì òkúkú kó o gbè mí kí n dolówó kó o wá gbè mí kí n dábì yìí láwùjọ hmm, hmm. ìṣẹ̀dá ẹni tó rí ẹ̀ bá gbè ṣe bírú wọn ló rọ́wọ́ mú ẹni tó rí ẹ̀ bá gbè òun ní síwájú ṣùgbọ́n ẹni tó rí bá padà lẹ́yìn rẹ̀ hmm. ìyẹn ló máa ń kùdìẹ̀kùdìẹ̀ tó jẹ́ pé wọ́n máa wò pé báwo wá lórí àwọn ṣe rí yìí ìṣẹ̀dá wo ní gbàgbọ́ ní. àṣẹ àṣẹ àṣẹ àní sọ bẹ́ẹ̀ dá wa pé kí la wáyé fún. ẹ àní báláyé fọwọ́ tì í àní lọ ayé aláyé ẹni tí ò bá ti bo orí tí ò ka orí ẹ̀kún tí ṣẹ̀dá bá bínú padà lẹ́yìn rẹ̀ ayé aláyé ni irú wọn wá àtiwá hmm. àtèmi tó ń gbúròó mi lẹ́nìí hmm. tó ń gbọ́ mi lẹ́nìí tó ń wò mí lẹ́nìí tó ń ṣíà hmm. prógráàmù yìí kò ní bá wọn lọ ayé aláyé àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àkíyèsára o àkíyèsí láyé gbà ẹkíyèsára o àdúrà wọn gbà. àmì ẹ ṣé o mọ̀mọ́ mọ̀mọ́ ti bá wa sọ̀rọ̀ wọ́n ní ká bọ orí wọ́n ní orí làbá kọ́kọ́ bọ àbá fòrìṣà tó kù àbá fi kalẹ̀ orí òun ló mọ̀ ṣe kí ni òun ló ń gbé aláwore òun ló ń gbé koni orí yìí ti wá gbé aláwore kò yìí lọ́jọ́ ti tòní mọ̀mọ́ wa ti wà ń bíbí lọ́jọ́ ti tòní gbọ́ mi wàá pé mọ̀mọ́ wàá béèrè béèrè nǹkan tó bá fẹ́ mọ̀ nípa orí rẹ wàá pè wọ́n gbọ́ mi lọ́ra káàdì La káàdì ni wàá pè ní o kì í ṣe wípé wàá sẹ́ndí mẹ́sẹ̀gì wàá pè ìwọ àti mọ̀mọ́ ẹjọ́ máa ní gbólóhùn bá mọ̀mọ́ ò e, ní àní sọ̀rọ̀ lọ́pọ̀ afẹ́ káwọn èèyàn afẹ́ dáwọn èèyàn lóòní ẹ wá gbọ́ mi o bá a ṣe ń dáwọn èèyàn lóòní lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ lẹ́tà wá ti lè parí ètò tó o bá pe mọ̀mọ́ wàá fowó wo ìṣẹ̀dá rẹ wò ni o wàá fowó wo ni o ṣùgbọ́n ní ìsìn àǹfààní tẹ́ ń jẹ ni wípé a wà lórí ètò lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ ra káàdì lóòdù káàdì rẹ wàá pe mọ̀mọ́ life and direct ìwọ àti mọ̀mọ́ ẹ jọ ṣe kí ni ẹ jọ sọ̀rọ̀ ìwọ náà omi tọ́dún ikú sí mọ̀mọ́ o ṣé ibi tọ́dún ikú sí mi ò mọ̀ rò pé ó mọ̀ pé ọ̀sẹ̀ mẹ́ta tọ́dún fi máa parí bóyá ọ̀sẹ̀ méjì àti bí ọjọ́ mélòó kan olè ọdún yìí fi máa lọ màmá ǹjẹ́ àwọn èèyàn ti lè ṣe nǹkan dáadáa níbi tọ́dún ikú sí màmá. nǹkan tí mo kàn fẹ́ kí gbogbo wa mọ̀ ni pé láàárín ká dijú ká yà kò sí tọ́lọ́run ò lè ṣe hmm. kò sí tí ẹ̀dá èèyàn gbà tó bá ti jẹ́ wípé èèyàn sì lè kú hmm. àwọn èèyàn sì lè kú tó hmm. ẹ̀já ká gbà pé àwọn èèyàn sì lè ṣe rere tó bá jẹ́ pé Ọlọ́run bá stop ikú pé lẹ́nu ibi tọ́dún ikú wọn kò lè sí kú mọ́ hmm. a jẹ́ pé kò lè sí dáadáa mọ́. pé kò lè sí dáadáa eh, mọ́ nù. nígbà tí ti wà hmm. dáadáa náà wà. tó hmm. lẹ́ẹ̀rin ká dijú ká ó wà lọ́wọ́ bí èèyàn bá ṣe tọ́jú ara ẹ̀ sí. ẹ̀ẹ̀tọ́ eh, eh, alájò máa ń yá ni kò sí èèyàn tó ṣe ájò sí ara rẹ̀ tó tọ́jú ara rẹ̀ títí ẹ̀ ò ní yá ti ṣe bẹ́ẹ̀ lọ. ò ní gbọ̀n ba ìgbà tí ọlọ́run bá sì sí fèrèsé hmm. oríire kalẹ̀ oríire sì lè jẹ́ tiwa lọ́dún. Hmm. ó dà ẹ ṣe mọ̀mọ́ ṣé ẹ rí nípa orí nípa orí nípa orí orí mà ní agbára ìṣẹ̀lẹ̀ kásẹ̀lẹ̀ ní ìlú ẹ̀gbẹ́ ní àná tó bu omi lójú ènìyàn tó ní agbára ẹ wá wo bó ṣe pa àwọn èèyàn lọ́tún bó ṣe pa àwọn èèyàn lọ́sì orí mà kó àwọn kan yọ hmm. orí mà kó wọn yọ gbọ́ mi àwọn tí kú pa àfi yọ̀ wọ́n ṣùgbọ́n abẹ́ ká mọ̀ nǹkan tó ń pè ní orí hmm, orí ẹni ń làwúrí ẹni ọlọ́run gbọ́ orí mi ò gbọ́dọ̀ takò mí orí gbogbo ẹ̀yin tẹ́ wò wá orí yìí ò ní takò yín ìwọ náà sọ bẹ́ẹ̀ nílé wípé orí mi níbi tó ń dún ikú sí ò gbọ́ gbọ́dọ̀ gbàbọ̀dẹ̀ orí mi ò gbọ́dọ̀ takò mí mọ̀mọ́ ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn tó ń wò wá yìí wípé orí wo ò gbọ́dọ̀ takò wọ́n ìṣẹ̀dá wo ò gbọ́dọ̀ gbàbọ̀dẹ̀ níbi tó ń dún ikú sí mọ̀mọ́. ibi tó kù kí ọdún yìí parí àdúrà la fẹ́ ṣe tó pọ̀ jù nínú hmm, ọjọ́ torí pé ọdún lọ sópin àwa ló ní pin ẹbí wo ní pin. àṣẹ àṣẹ ẹ̀yin lónìí bọ́dún ṣe ń lọ sópin ẹbí yìí ní pin. àṣẹ àṣẹ àṣẹ ṣe ń lọ sópin àjálù burúkú ò ní ṣẹlẹ̀. àṣẹ àṣẹ àṣẹ ṣe ń lọ sí òpin toríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ lọ́tún

orí àwòyanu orí àríyanu orí hmm. àmì àtẹ̀yìn yóò jọ pàdé nínú ọdún. Hmm. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ màmá ti ṣàdúrà fún wa ṣé ẹ rí nǹkan tí èmi rí òun ni mo fi ń sọ àwọn ọ̀rọ̀ fún yín ẹ mọ̀ pé ní àná àtijẹ́ta mo wà ní ìlú Ìrẹsì bá a ṣe kúrò ní lúrẹ̀sì bá a ṣe ń bọ̀ kábíyèsí olúrẹ̀sì wọ́n gbà wá lẹ́lẹ́jọ́ dáadáa bá a ṣe wá ń bọ̀ bá a ṣe dí ọ̀fà ọkùnrin kan wá pè mí kéde Abíọ́dún òmò ní o ń bọ̀ lẹ́wà mo ní mo wà lókùnkùn mo ti fẹ́ wọ ọ̀fà wọ́n ní tẹ́ bá ti dé ọ̀fà ẹ dákun ẹ pé àwọn ọlọ́ngbọ́n mọ̀mọ́ a pè wọ́n wọ́n wo prógráàmù ni <laughs> ó rà pé wọ́n ti wá sọ́dọ̀ yín ẹ ti ṣiṣẹ́ fún wọn wọ́n ní ọmọ bàbá ọdún kẹ́hìndé o èyàn kan wà lábúròdù ó ti kọ́lé ó ti kọ́lé yẹn parí ó ti ṣe everything wípé wá dẹ̀hùn wò wípé dákun èlò náà tàn kan báyìí èlò náà tàn kan báyìí wípé òun ò dẹ̀ fowó kun òun dẹ̀ sòótọ́ ó ní ọlọ́run gbọ́ ó dẹ̀ fi kí ilé òun ó dẹ̀ fi lé òun lọ́wọ́ wípé òun ò mọ̀ pé títọ́dún ikú sí òun lè di onílé òun lè di ọlọ́rọ̀ mo ní yé orí mi ò orí mi ò mọ̀ẹ́kọ́rì tèmi náà sọ̀rẹ̀ níbi tọ́dún ikú sí gbogbo yìí tẹ́ wò wá orí yín sọ̀rẹ̀ mọ̀mọ́ orí orí mà ní agbára kí ni àwọn fámìlì mi kí náà fi lè máa bọ orí wọn kí ni ó yẹ kí ó kálukú kó mọ̀ nǹkan tó fi lè bọ orí ó yẹ kó mọ̀ ó yẹ kó mọ̀ wípé irú aṣọ wo mo lè máa wọ̀ ó yẹ kó lè mọ̀ wípé kí ni mo lè máa dáwọ́ lé mọ̀mọ́ báwo làwọn èèyàn ṣe lè mọ̀ wípé ó dáa ọjọ́ báyìí o ni mo rò gbọ́dọ̀ máa dáwọ́ nílé kan rere ó dáa o oúnjẹ báyìí ni mo gbọ́dọ̀ máa jẹ o ó dáa o aṣọ mo gbọ́dọ̀ máa wọ mọ̀mọ́ báwo làwọn èèyàn báwo ló ṣe lè mọ̀ torí ẹ̀ náà la ṣe sọ pé àkíyèsí láyé hmm, hmm. kí olúkálùkù kó kíyèsí ara rẹ̀ gbogbo ẹni tí o bá ti kíyèsí ara rẹ̀ ó yá nídààmú díẹ̀díẹ̀ hmm. torí pé kí ni ẹni tí o bá fẹ́ kí ẹlòmíín wà tó yẹ pé ọdún mẹ́ta kò ní wọ́n dá fún tí ó ṣe oríire. ọdún mẹ́ta. èyí tí ò bá fẹ́ kó di ọgbọ̀n ọdún mọ́ lọ́wọ́. Hmm ó ṣẹ̀ṣẹ̀ di kó ń gbọ̀n lórí ọ̀pá hmm. orí yẹn tó dé orí hmm. orí ẹ̀ lò ní òpé pé ó hmm. gbọ́dọ̀ máa bo orí ẹ̀ ó gbọ́dọ̀ máa bo orí rẹ̀ ó gbọ́dọ̀ ṣàwárí ara rẹ̀ kí ni nǹkan tí orí mi fẹ́ kí ni nǹkan tí ẹ̀dá mi fẹ́ kí ni nǹkan tí ẹ̀yàn mi fẹ́ ọmọkùnrin kan pè wá ní àná tó ọmọ náà bá wà ní orí ètò mo fi bí Ọlọ́run ṣe tó mo fi bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ báyìí kó tiẹ̀ pè wọlé kó tiẹ̀ pè wọlé. ó dún kó pè wọlé ó hmm. dúpẹ́ gidi gan hmm. ó ní ìyáwólẹ̀ yìí lẹ jẹ́ kó mọ tó kàn nínú ayé òun hmm. ó ní ìyáwólẹ̀ tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ òun ó láwọn yín náà ní ṣìnà gbogbo rẹ́kọ̀dì ẹ̀ wà lórí fóònù mi mo wá wò pé kí ni mo ṣe fún un mo fún ẹ ha ó ní nǹkan tí mo ṣe lóun ò lè gbàgbé ó ní ìyáwó ni mo dúpọ́ lóun wà lórí ìdọ̀bálẹ̀ yìí báyìí fún ó hmm. ní òun dúpẹ́ dúpẹ́ fún ìmọ̀ ní ọlọ́run ní kẹjẹ́ ká fún ní gbogbo ọpẹ́ hmm. torí pé wí bẹ́ẹ̀ tí ọlọ́run ni ọba tó ṣẹ̀dá ayé ọba tó lè pa ọba tó lè jí ọba lè wí ṣe ọba tó lànà ọba tó lòdì ọba tó lọ́jọ́ gbogbo kábíyèsí olódùmarè hmm. òun lọ́ba tó jẹ́ pé kò láfiwé kò sí tí a lè fi ọlọ́run wé láyé ká mọ̀ ṣe ká mọ̀ rí ṣe tọlọ́run mọ̀ ṣe mọ̀ rí bẹ́ẹ̀ mọ́ omi ara ẹ̀jẹ̀ ara iṣẹ́ ara rẹ ọlọ́run ni bẹ́ẹ̀ ni ìwọ tó bá wá mọ̀ bẹ́ẹ̀ ṣe kábíyèsí fi ọlọ́run. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí elédùmarè o kábíyèsí o kábíyèsí kábíyèsí o. àwọn tó wà ní chọ́ọ̀chì ọlọ́run ni wọ́n pè. bẹ́ẹ̀ ni. àwọn tó wà ní mọ́ṣáláṣí òṣèlú tí wọ́n pè ju ọlọ́run. ọlọ́run ni bẹ́ẹ̀ ni. abẹ́ náà ni àwa yìí náà. Mhm. ọba akọ́dá ọba ṣẹ̀dá ṣèlélọ́dún elédùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀. ni olódù tó máa re olódùmarè ló jẹ́ olódù tó máa re hmm. òun ló mẹni tó ṣe dáadáa ló mẹni tí ò ṣe dáadáa hmm, hmm. gbogbo ẹni tẹ̀ ń gbọ́ mi nílé lónìí láàrin kájíjú káyà ọlọ́run lè ṣe oore mi torí kò sí nǹkan tí elédùà ò lè ṣe hmm. tí ó ṣe fún ẹni tó bá wù lásìkò tó wù hmm. nígbà tó wù tí ó sẹ́ni tó lè dí hmm. kábíyèsí ọlọ́run ọba tó tóbi ọba tí ò láfiwé tí ò lu ẹnì òun ni ká ẹ kí gbogbo àmọ́ fi ọpẹ́ fún omi alájù ló ṣe fún un ní o ọlọ́run ló ṣe ọlọ́run ló fi ṣẹ́ rán wa tó ní ká máa jẹ fáráyé òun náà la sì ń jẹ fáráyé tá bá wá ṣe tó rí bẹ́ẹ̀ fún yín kábíyèsí olódùmarè ọlọ́run ló ṣe o gbogbo wa pátápátá ọlọ́run ẹja bí ọmọ dúpẹ́ fún ṣùgbọ́n téèyàn bá ṣe lórí òtítọ́ ọlọ́run á síjú wò tírú hmm. bẹ́ẹ̀ tí wọ́n bá kúnlẹ̀ níwájú rẹ̀ tó bá bá wọn ṣàdúrà ọlọ́run ó fi àṣẹ sí hmm. Hmm. nítorí pé gbogbo tó ń ṣe ó fi àdàbárọ̀ síwájú elédùà torí náà ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní lónìí ọlọ́run ò ní padà lẹ́yìn mi. àmì àmì àmì àṣẹ àmì àṣẹ olédùà ó yín fẹ́. àmì àmì àmì àṣẹ àmì àmì àmì àṣẹ. gbogbo tí jẹ́ òṣì àrùn ìdààmú elédùn àwòkọ̀ fún yín. àmì àmì àmì àṣẹ. ọjọ́ àìsàn tẹ́ ẹ ti ṣẹ́gun lọ́dún tó kọjá yìí tẹ́ ẹ lò yí ọdún tá tó tọ̀ yìí hmm tẹ́ ẹ ti wá dúpẹ́ bẹ́ẹ̀ ti yọ kò tó nípa níwọ̀n hmm. ọdún tuntun mọ́. àmì àmì àmì àṣẹ. ọ̀rọ̀ tẹ́ ti wá ń fà lọ́dún ní tí ò tí ì wá bọ́ sí. Hmm. tẹ́ ẹ ṣe ṣe ṣe pé báwo lẹ̀yìn náà ṣe fẹ́ bẹ́gbẹ́ pé hmm. nínú ọdún tuntun ìhòòrè náà ó tò ní lọ. àmì àmì àṣẹ. àmì àmì àṣẹ. àmì àmì àṣẹ. àmì àmì àṣẹ. àmì àmì àmì àṣẹ. àmì àmì àmì àṣẹ. àmì àmì àṣẹ. ẹ ṣe mọ̀mọ́ gbogbo èèyàn lẹ́sàdúrà fún báyìí ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ká ṣe lọ́jọ́ ti tòní mọ̀mọ́ mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n pè wọlé tẹ́ bá ti wá pè wọlé ẹ wá ṣàdúrà fún wọn tẹ́ bá ti ṣàdúrà fún wọn ẹ wá ní kán dárúkọ wọn kán dárúkọ ìyá wọn ẹ jẹ́ kẹ́ bá wọn wò ó ó yẹ kán borí ó yẹ kán borí wọn ẹ wá wò ó mọ̀mọ́ ọdún mọ̀ ti fẹ́ parí àwọn èèyàn múra àti travel báyìí <laughs> àwọn èèyàn múra àti lọ lé ọdún ẹ lòó mí ìkòrè yẹn kó lọ ṣé ẹ mọ̀ mọ̀mọ́. irú ẹni bẹ́ẹ̀ bá fọ̀rọ̀ rẹ̀ lọ. tá a bá ba béèrè tí ò bá yẹ kó lọ tí ò bá bi tó lé dùn àfihàn wá a sọ fún ẹlòmíín dẹ́wà ó yẹ kó lọ tó bá wá délé ó ní bóyá kó ṣe ṣe mọ́ kì í yẹ kó wá máa ṣe làwùlàwùlàwùlàwùlàwù torí ìgbà tí ó padà sí ibi ìgbélé ẹlòmíín àwa wà yóò wá débẹ̀ yóò wá délé yóò wá máa fọ́ búù ṣe àwọn pé tí ò bá béèrè <laughs> kó bọ orí rẹ̀ ṣe àwọn kó lágbára yóò mú. <laughs> tóró ṣẹlẹ̀ ẹ̀wẹ̀ ẹ má jẹ sọ tó ṣẹlẹ̀ ẹ sáà má jẹ sọ mọ̀mọ́ mọ̀mọ́ o àwọn èèyàn sọ wípé ajé wípé àwọn náà fẹ́ sí ajé àwọn kan ti ẹ̀ pè mí láti Canada láti US wọ́n ní à àwọn fẹ́ wálé àwọn fẹ́ wálé wípé títà àwọn bá wálé àbí káwọn mọ̀ wálé wípé ṣé ẹ lè bá wọn ṣe ajé mo wá ní à tá a bá ti dórí ètò màá sọ àwọn kan ní àwọ̀ tí ẹ mọ ìtumọ̀ ajé ṣiṣẹ́ mo máa kẹ́ bá mi sọ fún ọ kí ni ìtumọ̀ ajé ṣiṣẹ́ àwọn òwò ló yẹ kó ṣe ajé àwọn òwò ló máa ń ní ajé. ẹ ṣe mo dúpẹ́ atọ́kùn kò sí ènìyàn tí ò yẹ kó ní ajé kò sí ẹni náà láyé àfẹni tí ò bá nífẹ̀ẹ́ mọ́ náwó hmm. ẹni tí ò bá fẹ́ bẹ́gbẹ́ pé ni ò yẹ kó lájé nílé hmm. ẹni tó bá fẹ́ mọ bá láyé fọwọ́ tì í tàbó fẹ́ kọ́ mọ fi sọ́ gbá ọjà ó ní hmm. ò yẹ kó lájé nílé ṣùgbọ́n ẹni tó bá fẹ́ kó náà mọ ṣe nǹkan tẹ́gbẹ́ rẹ̀ ṣe láwùjọ irú ẹni bẹ́ẹ̀ gbọdọ̀ náà ní ajé kó máa bọ ajé tàbí kó ní ajé nílé gbogbo ẹ̀dá orí kọ̀ọ̀kan tó ń gbọ́ mi lẹ́nu kò sí ẹni tí ò yẹ kó ní ajé nílé kò sí ẹni tájé tí Ọlọ́run sí ajé ní èèwọ̀ rẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa máa dé owó là ń pè bẹ́ẹ̀. Hmm, owó ló jẹ́ ajé. oníjà bá wo orí tẹ́bùrì mi. bẹ́ẹ̀ni. ẹ rí i pé ìgbé ajé ńlá gbé síbẹ̀. bẹ́ẹ̀ni. gbogbo káórìsì tó wà lára rẹ̀ yìí. bẹ́ẹ̀ni. owó tí wọ́n ná ní ayé ìgbà ìwásẹ̀. bẹ́ẹ̀ni. ayé ìgbà bàbá wa. bẹ́ẹ̀ni. òun ló wà ní ara rẹ̀. bẹ́ẹ̀ni. ṣé wọn náà là ń pè ní ajé hmm. ajé náà nìyẹn òun náà nígbà hmm. tó wà nílẹ̀ yìí òun náà là ń pè ní igbá ajé ìwọ tó o bá tó o bá fẹ́ràn orí ara rẹ àwọn tá ti ṣe ajé fún láti bíi january february march títí dì sí báyìí kì í ṣerú wọn ló gbúdọ̀ sọ pé àwọn òrówó sọdún hmm. kì í ṣerú wọn ló gbúdọ̀ sọ pé àwọn ògbé nǹkan hmm. ìwọ tó bá ń gbọ́ mi nílé lónìí hmm. kì í ṣe gbogbo èèyàn tá a bá sọ fún náà ló ń gbọ́ o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kì í dẹ̀ ṣe gbogbo ènìyàn ló gbà torí gbogbo akọ́nà láti lówó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n mi ò lówó màá lówó gbogbo wọn tó wò mí tó ń ṣe àprógrámù yìí nínú gbogbo àwọn tí ó lówó káàkiri gbogbo àgbáyé owó gidi ni o owó sẹ̀kẹ̀rẹ̀ sẹ̀kẹ̀rẹ̀ sẹ̀kẹ̀rẹ̀ bó o ṣe ń ṣí ààrẹ owó jẹ́ tiẹ̀ náà tó hmm. ìwọ tí o bá fẹ́ ní owó tó hmm. fẹ́ kó ní owó lọ́wọ́ kí wọn náà kàn máa gbé ẹ kó máa hmm. ríbi sọ̀rọ̀ kó máa dá sọ̀rọ̀ láwùjọ kẹnu rẹ tọrọ ilé ìyá àti ilé bàbá rẹ wà bọ ajé. nínú ìlú láàrin àdúgbò kan fẹ́ ṣe nǹkan tó wá sọ pé tí wọn ò bá rí ẹ wọn ò lè ṣe tí ò bá ti ní owó lọ́wọ́ wọn ò ní pè é dá sọ̀rọ̀ mọ̀mọ́ ṣùgbọ́n téèyàn bá ṣí ajé tí ajé bá gbé tó bá ní owó tó fi lè rẹ̀ ṣe bùgbé tówó bá gbé tówó bá sùn tówó bá jí wọ́n máa wádìí rẹ̀ wọ́n ló tiẹ̀ ṣògùn owó ni mọ̀mọ́. kàìkàìkàìkàìkàìkàìkàìkàìkàì mọ̀mọ́ àwọn èèyàn wá ní títà àwọn bá ṣe ajé sílé àbí tó bá wà lọ́dọ̀ yìí ṣé kìí ṣe pé lọ́dọọdún ní nǹkan burúkú á máa ṣẹlẹ̀ sí àwọn. ajé ò ní rí ba kọ́ṣẹ̀ kankan. ọ̀pọ̀ ah, etí ah. tó ń gbọ́ mi lónìí kò ní àpadà sí kan pé nígbà tí mo ṣe ajé mhm. òní kinní kan ṣe lájé ajé ó jẹ́ nǹkan tó jẹ́ pé inú omi ló ti wá hmm. Hmm. inú odò ló ti wá hmm. inú alagbalúgbú omi ló ti wá nǹkan àlùmọ́nì tó sì wá láti inú omi òun lẹ́rí pé gbogbo nǹkan àmúsọ̀rọ̀ àti nǹkan tí jájẹ́ láyé káàlò láyé inú omi ló ti wá inú omi ni bẹ́ẹ̀ ni epo eh, epo bẹtrol inú omi ni inú odò ni inú odò ni góòlù náà wọ́n wà náà ni. àwọn kọ́ńtà ń jẹ àti yọ̀ inú odò ni hmm. gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan àlùmọ́nì hmm. tó ń ṣara lóore hmm. téèyàn lè rí tínú èèyàn lè mọ dùn ní gbogbo ìgbà inú odò afẹ́fẹ́ tó ń fẹ́ sí yàn gan tẹ́ ẹ bá dúró níbi afẹ́fẹ́ inú omi yóò yàtọ̀ sí afẹ́fẹ́ tó kù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ọmọ gbogbo tó dùn tó dùn ní odò ló ti wá sí nǹkan kan tó ní river culture bẹ́ẹ̀ hmm. kò sí nǹkan kan tó ní àpadàbọ̀ pé eh, orí kò eh, ṣe léyìí eh, gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ mímọ́ ni àfi yóò bá mọ̀ dáa sí àfi yóò bá mọ̀ dáa sí àfi yóò bá mọ̀ dáa sí tó bá ṣe ń pẹ́ nílé yín náà ni ó mọ̀ dáa sí bó bá ṣe ń pẹ́ kódà bá àwọn ọmọ yín bá tún ba yóò tún mọ̀ dáa sí kò mọ́ kó orí eh, fọ́ọ̀mù eh, òmúnúròyàn eh, òmúgbẹ̀yàn dínkù wọ́n mú wọn dá sí i. torí àwọn èèyàn náà ń béèrè wọ́n ní kí n ṣe pé àwọn máa ṣe ajé tán kan ah. orí wa máa kini kinní kan mo ní à mọ̀mọ́ ló lè dáhùn rẹ ìwúnà rẹ ti wá gbọ́ yẹn mọ̀mọ́ ti ní ò ní nǹkan kan nínú kan pé mọ̀mọ́ ṣé ajé mọ̀mọ́ ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. six two. four seven. four seven. four nine. four nine. zero eight zero. zero eight zero. sixty two. sixty two sixty two forty seven forty nine nọ́mbà alájà nìyẹn lẹ́yìn ètò lẹ́wọ́n máa pè wọ́n lẹ́yìn àti wọn lẹ́jọ́ máa máa sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá tó àsìkò á pe nọ́mbà tẹ́ ẹ máa pè wọlé sí tẹ́ ẹ fi máa mọ́ bá wọn mọ́ sọ̀rọ̀ ìwọ sọ ọ̀kan tó bá ń ṣe ẹ́ sọ àìsàn tó bá ń ṣe ẹ́ nàyẹ́ lónìí afẹ́ nàyẹ́ ni ẹ wo afẹ́ nàyẹ́ mo fẹ́ kọ́ bá mọ̀ wọ́n sọ̀rọ̀ bá mọ̀ sọ̀rọ̀ dáadáa nǹkan tó sí ọ́ ìwọ ṣàlàyé fún mọ̀mọ́ lẹ́yìn ètò wá pé mọ̀mọ́ ìwọ àti mọ̀mọ́ ẹjọ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká wá ṣe báyìí bàbá ẹ ti gbé ẹ mọ̀ ti gbé ẹ kọ́ tiẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà ẹ̀yin tẹ́ wà ní US a fẹ́ fi àǹfààní kalẹ̀ fún yín kẹ́fì ráàyè pé wọlé béèrè béèrè lọ́wọ́ mọ̀mọ́ nǹkan tó bá sí ọ́ ìwọ béèrè ẹ̀yin ará Canada ẹ̀yin ará US ẹ̀yin London ẹ pè mọ̀mọ́ wọlé ẹ pè tẹ́ bá ti pè ẹ̀yin àti mọ̀mọ́ ẹ jọ sọ̀rọ̀ mọ̀mọ́ ẹ bá mi pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí i mi ni zero eight zero. zero eight zero. six two. six two. six two. four seven. four seven. nine. four nine. zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty two sixty two forty seven forty nine nọ́mbà mọ̀mọ́ nu ṣé gbogbo ẹ̀yin èèyàn mi ṣe ti ra káàdì mọ̀mọ́ wọn láwọn nífẹ̀ẹ́ yín páwọn láìkì yín mọ̀mọ́ náà láwọn láìkì yín mọ̀mọ́ láwọn nífẹ̀ẹ́ yín dáadáa ṣé ti ra káàdì ṣé ẹ ti ra káàdì ẹ ra káàdì jáde ẹ pé mọ̀mọ́ wọlé ẹ mọ̀mọ́ ẹ bá mi tú nọ́mbà yín pè lẹ́ẹ̀kan sí. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty sixty two forty seven forty nine zero eight zero sixty two sixty two forty seven forty nine nọ́mbà mọ̀mọ́ nù lẹ́yìn ètò lẹ́pẹ́ mọ̀mọ́ wọlé lẹ́yìn àti mọ̀mọ́ lẹ́ máa jọ máa sọ̀rọ̀ ṣùgbọ́n ní ìsìn mọ̀mọ́ ẹ̀ tún kọ̀ tiẹ̀ ẹ̀ kọ̀ tiẹ̀ <laughs> àti ìpè nọ́mbà tẹ́ máa pe mọ̀mọ́ ti wọlé o ẹ ra káàdì ẹ ra káàdì ẹ ra káàdì mo fẹ́ ká lóòdù káàdì dáadáa tẹ́ bá ti lóòdù káàdì ẹ wá pe mọ̀mọ́ wọlé ẹ̀yin àti mọ̀mọ́ ẹ jọ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bá ń ṣe lórí ètò ni o gbọ́ mi jẹ́ ká tún ṣàlàyé rẹ̀ dáadáa mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ gbọ́ràn lọ́sẹ̀ tó kọjá mo rò pé ẹ̀yin èèyàn mi fámìlì mi èèyàn dáadáa ni ẹ tún máa gbọ́ lónìí nọ́mbà tẹ fi máa pè wọlé ní ìsìn òun la fẹ́ pè yí o nọ́mbà tẹ fi máa pè mọ̀mọ́ lẹ́yìn ètò mọ̀mọ́ ẹ bá mi pè nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. sixty two. sixty two. sixty two. forty seven. forty nine. zero eight zero six two six two four seven four nine nọ́mbà mọ̀mọ́ nù nọ́mbà mọ̀mọ́ gẹ́gẹ́gẹ́gẹ́ ni mọ̀mọ́ ti pè yẹn ṣùgbọ́n nọ́mbà tẹ́ fi máa dá sétò lọ́jọ́ tòní ó nine o twenty seventeen nineteen ninety nine ó nine o twenty seventeen nineteen ninety nine nọ́mbà tẹ́ fi máa pè mọ̀mọ́ wọlé tí mọ̀mọ́ tẹ́ fi máa béèrè béèrè lọ́wọ́ mọ̀mọ́ ó nìyẹn o ṣùgbọ́n nọ́mbà mọ̀mọ́ gangan tẹ́ ẹ máa pè lẹ́yìn ètò mọ̀mọ́ ẹ bá mi pe nọ́mbà yín. zero eight zero. zero eight zero. six two. six two. six two four seven four nine zero eight zero six two six two four seven four nine nọ́mbà mọ̀mọ́ gangan òun ni wọ́n ti pè yẹn ṣùgbọ́n nọ́mbà tẹ́ fi máa dá sétò lọ́jọ́ ti tòní òun nìyí o nọ́mbà tẹ́ fi máa dá sétò lọ́jọ́ ti tòní oh nine oh twenty seventeen nineteen ninety nine oh nine oh twenty seventeen nineteen ninety nine mama ọ̀dà ẹ tó tẹ̀ ń dà wá láàmú yẹn ẹ gbé e, ẹ ká gbọ́ nǹkan tí o fẹ́ sọ kọ́ yẹn lẹ máa gbé. Mhm. hello yes ẹ sọ̀rọ̀ sókè kí lorúkọ yín o kí lẹ sọ màmá lẹ bá sọ̀rọ̀. ẹ káàárọ̀ o àdúrà yóò gbà o kí lè mo lè ṣe fún yín o. orúkọ yín àtorúkọ orúkọ yín àtorúkọ màmá yín. kí lẹ pè é. ọmọ kí ni. ọmọ mòdìrà sọ àdìwọ́lá mọ̀mọ́ dá iná lọ́wọ́ mọ̀mọ́ dá iná lọ́wọ́ o mọ̀mọ́ dá iná lọ́wọ́. ó dá iná lọ́wọ́ báyìí o. ẹ ra o ẹ mọ gbọ́rọ̀ mo ti dá yín lóòótọ́ ẹ gbọ́ èsì o. màmá ti bá ìyẹsẹ yín wò ẹ gbọ́ èsì. wọ́n ní ká ẹ múra kẹ́lẹ́ lákòójọ. wọ́n ní ká múra kẹ́lẹ́ ní àkójọ dáadáa. wọ́n ní nǹkan yín ò kójọ bẹ́ẹ̀ ṣe fẹ́. wọ́n ní nǹkan yín ò jọ bẹ́ẹ̀ ṣe fẹ́.